alága wa mo kí àwọn ìgbìmọ̀ alága mo kí àwọn alága torí behind the successful man na the good woman mo kí gbogbo groups pàápàá jù láti orí alága ẹ̀ka kọ̀ọ̀kan ẹ̀ka ẹgbẹ́ kọ̀ọ̀kan nínú àjọ superstar lo alága tèmi uh, Abiodun Ọládọlọ as a point of contact to all chairmen of various groups within this organization. ó lè máa ń rọ ìyá àgbà bẹ̀rẹ̀ sí dárúkọ wọn kọ̀ọ̀kan. èmi náà máa kí uh, ọ̀rẹ́ mi àti alábàáṣiṣẹ́pọ̀ mi ọ̀gbẹ́ni ìka ìbíkúnlé màkíwọlẹ́yìn lórí ìwà ọmọlúwàbí alága wa tí a bá ń sọ̀rọ̀ àpẹẹrẹ rere gẹ́gẹ́ bí ọmọlúwàbí alága wa ọ̀gbẹ́ni Bímbọ́ Akínwándé. mo lè gbà pé gbogbo wa náà la nígbàgbọ́ pé àpẹẹrẹ nítorí téèyàn bá débì gan tó bá ń wo onírúurú ọ̀tọ̀kùnrin tó wà ń bì àtàwọn èèyàn dáadáa tó wà ń bì wọ́n ní tẹ́fẹ́ bá ń da látọ̀dọ̀ olórí ẹgbẹ́ ni èmi tí mo dúró yìí èmi ò mọ̀ títọ́ fi pè ní gẹ́gẹ́ bí ẹ tó máa ṣe ètò tí mò ń ṣe nítorí mi gbọ̀ngàn fúnra mi ọmọ ẹgbẹ́ ni mí ọmọ ẹgbẹ́ ni mí ṣùgbọ́n alága wa wọ́n wọ́n plan cool against mi kò sí wàhálà ṣe rí bó tilẹ̀ jẹ́ pé ká tó dé àsìkò mi ò mo ọkàn ni mo fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ara mi ò fi gbogbo ara fẹ́ lọ nítorí pé ìgbà àkọ́kọ́ nìyí tí máa jáde fisikálì láti lè identify ìpẹ̀lẹ́gbẹ́ yìí ṣùgbọ́n nígbà tí mo dé bí lẹ́nu yálà láti inú ṣọ́ọ̀ṣì àti láti gbàgede ibi tá a wà yìí tí mo lè rí àwọn aṣáájú wa tí mo rí pé they are all is it one okay men and women of timber and calibre eh, mo mú dájú ojú pé látẹ̀yìn lọ àti gbogbo ara àti gbogbo ẹ̀yìn ni máa kó sínú ẹgbẹ́ yìí èmi àti èmi ọmọ Yorùbá cousin cousin mi èmi àti eh, ọ̀rẹ́ mi padà tí lọ jẹ́ ẹbí kan náà àjọ jókòó síbẹ̀ yẹn àṣeyàn bí ògùn nílé àjọ ń bára wípé à ó rà yín pé àmọ̀ bí ló ṣe ń ṣe ilé yìí ẹ àmọ̀ bí ló ṣe lóòótọ́ lóòótọ́ àmọ̀ ṣe ń ṣe ilé so alága adúpẹ́ lọ́wọ́ yín the chairman is truly a very disciplined human being an epitome an epitome of ọmọlúwàbísì and that's why I said that okay when you see me you see a complete man of virtue virtue of humility virtue of diligence, virtue of intellectuality, virtue of even native intelligence, virtue of hard work. You know, you see everything that make that will make people epitomize a good human being. And um, the support that you deserves from us, of us today from now, we have started giving it to you from now. Ìtí ìtẹ̀rí àwọn tá a bá kàwé báyìí tá a bá rí àwọn tó kàwé bọ̀dọ́ lọ́gàn fún wa ní àǹfààní jù wọ́n lọ a máa ń dọ́pá gan a máa ń dọ́pá ṣùgbọ́n tọ́lá bá ti pàdé àwọn tó kàwé jù wá lọ a máa ń a máa ń gbé jẹ́ ṣe rí àwọn tó jẹ́ atọ́kùn ẹgbẹ́ yìí honestly àmọ́ wọn téèyàn bá go to program yẹn a mọ̀ pé the board of trustees members are. carefully said because all of them are not just quality personalities but they are well educated and I honestly am moved I am moved and I am also challenged láwọn ẹ̀ṣẹ̀ bá tó wọ abẹ́ nìkan rí láàbò gbogbo àwọn ní we have been asking that okay what can na people do this the, organi- level of organization, I mean, organization that we have in this group. And I can now see that it is because of the leadership, the sophistication of the leadership that we have in this group. Ever Apatow fún wọn, honest Ever Apatow, it's a it's a well sophisticated leadership and um, we are seeing the results attested to by the reverend abdul santamo. So ẹ jọ̀ọ́ nǹkankan tí a ní láti fi encourage wọn is not just our moral support is not just our spiritual support is also our financial support beyond our contribution our statutory contribution owó tẹ́ bá dá bí àjọ statutory yẹn ẹ níjọ ẹ gbọ́dọ̀ dá ṣùgbọ́n àwọn ẹgbẹ́ kan wà tá a gbọ́dọ̀ máa dá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ta gbọ́dọ̀ máa fi ran ìlọsókè ìlọsódò àwọn tó ń darí ẹgbẹ́ yìí láì máa fi ràn sódà gbogbo èsì tá à ń rí èsì tó dára yìí á lè á lè máa rí nínú gbà. ara owó dídá yẹn náà ní bàtà sí lè mí ó kò jẹ́ pé ó yẹ kó pè mí pé kí n báwọn pe àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn olówó tó wà níbí jáde kí wọ́n máa dáwó kò yẹ kó pè mí wá kó dáwó nítorí pé mi ìrànṣẹ́ lè mi ìrànṣẹ́ lè mi àwọn ọ̀gá iléeṣẹ́ pọ̀ ń bì mo ti ní mo program yẹn ceos mbs chairman eh, director mi àti gómìnà prime minister of india so wọ́n kọ̀ ń bì mo mọ̀ pé eh, ìfẹ́ tó ní sẹ́tẹ̀ yìí mo mọ̀ pé wọ́n máa dáwó wọ́n á dáwó gidi mo dẹ̀ ròyìn pé ẹ jọ̀ọ́ ẹ bá mú ọwọ́ lọ sápò kẹ́ ẹ dá owó tó jọjú láti fi lè gbé ẹgbẹ́ yìí lọ síwájú ní orúkọ èmi ní orúkọ èmi àti àwọn tó ń bá mi ṣiṣẹ́ pọ̀ ní ọ́fíìsì yìí tá à ń gba sálárì sálárì là ń gba àwọn òṣọ́gà bíi ti ẹ̀ màá ra ìwé méjì yìí ẹ̀yọ̀kọ̀ọ̀kan màá ra ten ten thousand ní ìdajì twenty thousand.